ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ entertainment ẹ jẹ́ kí n tún máa fi eléyìí kí n máa kí gbogbo àwọn Nollywood artist wa kú oríire ẹ jẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n ń ṣílé àwọn tí wọ́n ní ilé iṣẹ́ lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Rónkẹ́ Òṣòdì Òkè ó ṣẹ̀ṣẹ̀ sí ilé iṣẹ́ tuntun ni ah, ah. Oh, ẹ kú oríire náà abayín kalẹ̀ ẹ jẹ́ kí n tún máa kí Jayé mò ń jẹ́ Jayé Kútì hmm. ẹ kú oríire abayín kalẹ̀ láṣẹ lẹ́dùnmarè ẹ jẹ́ kí n máa kí ọmọ bọ̀tí bí ọdún ọ̀kẹ́ owó àbúrò mi àtàtà òun náà lè ṣẹ́ tuntun mi yóò ti pápá tẹ́lẹ̀ o tún ṣẹ̀kọ́ mi oríire ńlá ni kí ìpẹ́ kú oríire oríire náà báyìí kalẹ̀ ẹ jẹ́ kí n máa lọ sórí àwọn tí mo sọ fún yín pé wọ́n bímọ yìí ah tóyè ayé máa kú ọmọ mi ẹ ọmọ mi tó ṣùọ. mọ́mí ire ire ire ire ire ire ayọ̀ ló pè mí. Hmm. Kọ́láwọlé Ajẹ́yẹmí ó kú oríire ọmọ tuntun fàyè kalẹ̀ á ti bọ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ yìí àní mọ̀ pé wọn ẹ jẹ́ ká tún máa kí ehm, owó kò ní ràn túndé owó kò ní ràn àkí ẹ congratulations ìyàwó tẹ náà ṣe bímọ lábúrọ̀dọ̀ ọmọ tuntun jòjòló ẹ àti ẹ̀wò ta ló bí ìbejì náà ó kí akíndélé ni ó ti pẹ́ bọ̀tà tó kò náà congratulations ó fún ewu ọmọ ọlọ́run á wò àti ìjẹ̀bú àti ìjẹ̀bú bẹ́ẹ̀ ni àti ìjẹ̀bú fleki ìdídọwọ́ eh, eh. ah, ó bímọ ah, olówó àpọ̀ ọmọ ẹ̀ ní fìfẹ́ hàn mí ọlọ́run á gbogbo àwọn ọmọ àbáwá dáhùn sí MC Biggy bá mi kí wọn kó oríire. a dúpẹ́ fún ọlọ́run fún yín lórí oore tọ́lọ́run ṣe fún gbogbo wa oore bàtà bá ń tà oore ńlá ni o oore tá a lè fowó rà bá a bá kówó dání báyìí a lè fowó rà kí la máa máa fún ọlọ́run mm. ju ọpẹ́ lọ bá a bá ṣe yán mm. ká a gun ká a ṣe pando yam ká a ṣe sàwámà bá a ní ká lọ ra nǹkan lọ́jà ọlọ́run ò ní jẹ́ ju ká máa fún lọ́pẹ́ yìí lọ ọlọ́run ò ṣe o a dúpẹ́ fún lórí gbogbo àwọn òṣèré wa lórí àwọn olórin ni lórí ìtàgé ni àwọn olórí tó ń gbá bọ́ọ̀lù lórí pápá ni a dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ẹ mà ṣe o bẹ́ẹ̀ dojú tì wá lórí wọn ọlọ́run ṣeun. wọ́n ń pè mí níjà. ta ló ń pè é yìí ta ló ń pè ọ́ níjà. Ah, ọlọ́run ṣe. ìbẹ́ fà mí. ẹ ah. kí ni kí ló sí. èyí fúdù tí wọ́n ń róró. fìyẹ́lẹ̀ kwame wà ń bẹ̀ fún mi. kwame ó rà. Ah, ó dà ọlọ́run ṣe rọrùn. wọ́n pè mí níjà ni. èyà mo dẹ̀ bá bíbẹ̀. ọlọ́run ṣe rọrùn. ṣùgbọ́n jẹ́ kí babilẹ̀ sọ gbogbo yín pé ẹ jọ̀ọ́ hmm. bá a ṣe ń ba yín yọ̀ àwọn ibi tẹ bá rí wípé wọ́n ti lè ta níṣì méjì tó ti lè dorúkọ jẹ́ fún yín ìdákùndábọ̀ ẹ má sùn mọ́ bẹ́ẹ̀. ẹ má sùn mọ́ bẹ́ẹ̀. inú mi ń dùn pẹ̀lú yín inú gbogbo ọmọ nàìjíríà ń dùn hmm. gbogbo àwa tá a wà lórí gómìnà àgbáńlá yín à ń bá yín yọ̀ àwọn nǹkan kùdìẹ̀kudiẹ ẹ má sùn mọ́ règbèrègbè rárá tó lè borúkọ yín jẹ́ hmm tó lè jẹ́ kọ́ pé ah ẹ rí hmm. wọ́n ṣe kí kó bímọ ni o kí ló hmm. tún ṣe yẹn ah abẹ́ rí wọ́n ṣe kí kó ṣílé ni o ó tún ṣe báyìí. Hmm. mo gbà á ládùúrà pé gbogbo yín pápátá ò ní ṣìṣe o mo gbà á ládùúrà pé gbogbo yín ṣìṣe ṣìṣe kò ní bá yín. àmì ọlọ́run. pé gbogbo yín pápátá ìgbéyàwó yín ò ní dàrú o. àmì ọ àti tèmi náà o. adédiwúrà gold adédiwúrà mo kí ẹ ó ṣẹ̀ṣẹ̀ wà engage mo gbà á ládùúrà adédiwúrà engagement yẹn di wedding fún ẹ. àmì ọlọ́run. wedding yẹn di ọmọ. àmì o àmì àmì àmì. lágbára ọlọ́run wọn ò ní fòkó ẹnìkan ọ̀kan ránṣẹ́ sí wọn. àmì o àtẹ̀mí náà. a ní ṣọ̀pọ̀ ẹnìkan ọ̀kan mọ́ o. Hmm. bákan náà jẹ́ kí n máa kí àwọn ọmọ olóògbé hmm. àwọn ọmọ ọmọge campus àwọn ọmọ ẹ̀ tó ṣe tó do àwọn ọmọ ẹ̀ tí wọ́n ṣe birthday láìpẹ́ yìí akéyìn happy birthday to you ẹ dìgbà ẹ dirun ẹ dìgbà fún àwọn òbí yín láṣẹ lẹ́dùnmarè a mọ̀ pé àìsà ọmọge campus ó ti filẹ̀ ṣaṣọ bora bí aṣọ àwọn ìgbà aládùúrà bẹ́ẹ̀yìn ọmọ ẹ̀ dirun ẹ̀ dìgbà láṣẹ lẹ́dùnmarè ìyá yín nǹkan tí ò dúró ṣe ẹ̀yìn á ṣe jù bẹ́ẹ̀ lọ adẹ́dúpẹ́ lọ́wọ́ lọ́la àlàó tó tọ́jú yín ó ṣe gan-an ní adúgbò from Canada lọ́la àlàó ẹ ṣe gan-an ni o adúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìṣojú ìṣẹ̀yìn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olódìbò that is wọ́n celebrate àwọn ọmọ ẹ ṣe gan-an ni ṣùgbọ́n ẹ má gbàgbé gẹ́gẹ́ bá a ti ń sọ lọ gbogbo ibi tí ẹ̀yin tó kù tẹ́ ti ṣubú ẹ jákúdábọ̀ ẹ má padà síbẹ̀ mọ́ ẹ má jẹ́ kí ajá yín padà síbi èébì ẹ̀ torí pé lórí ètò bó ṣe ń lọ entertainment àwa máa ń gbé yín lárugẹ ni àṣetán láti fà yín wálẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó wálẹ̀ láṣẹ onídùúmọ̀. bákan náà yèyé yèyé hmm? mò ń kí ẹni mi pàtàkì pàtàkì. Hmm, ẹni wa ẹni wa hmm, ẹni gbogbo wa. àbẹ́ nìkan <laughs> eh, ta. a fi àkókò yìí kí ẹni wa èèyàn wa olólùfẹ́ wa King Suleiman Adekunle Madiba Kibla Ọ̀fùyì mò ń kí wọn pé lágbọ́ ọlọ́run bó ṣe fi nàìjíríà sílẹ̀ mm. wọn á bá a padà náà láyọ̀ àti àlàáfíà. bẹ́ẹ̀ ni wọ́n lọ sílùú Kenya Nairobi láti lọ ṣe kíni láti lọ máa ṣe gbogbo àwọn eré yẹn kọ́ lọ máa jọ ẹ sexy baby ọmọ ilẹ̀ yóò bàjẹ́. Eh, eh. all right ẹ jẹ́ kí n tún máa kí Alhaji Wasiu Alabi Pasuma ó ti birthday mọ́mì wọn àti ọmọ wọn Pẹ́yẹmí lamẹ́ríkà hmm. congratulations bó ṣe lọ entertainment kan táwa máa ń ṣe lórí ètò yìí a máa ń bá kálukú yọ ni tẹ́bá òkú àti ìdárúkọ ẹnìkan ṣì máa dárúkọ bóyá nǹkan tí wọ́n ṣe yẹn kò tí tó àsìkò tó yẹ ká kí wọn ni ṣùgbọ́n definitely ó di dandan a máa kí wọn. mo tún kí gbogbo ẹ̀yin tó kù pátápátá tẹ́tí wò pé ẹ fẹ́ ṣe nǹkan lọ́nà jẹ́ kí n máa kí Yínká Quadri wọ́n ṣe birthday lọ́wọ́lọ́wọ́ Yínká Quadri má sọ mọ́ ẹ́ àkìyín pé kú oríire ọjọ́ bíi sixty years tí hmm. ẹ̀ ń ṣe ní agbára ọlọ́run dàgbà àmì ọlọ́run àti gbogbo àwọn tó kù tí wọ́n ṣe birthday ìwé pápátá la kí àtẹ̀yìn tẹ̀ ń ṣe surprise birthday mo dúpẹ́ lọ́wọ́ yín bákan jẹ́ kí n máa kí Tóyìn Adéwálé màmá tí màmá kí lorúkọ ọmọ wa tó ń kọrin yìí Tóyìn Adéwálé màmá tí màmá Mayor kún nìyẹn àkìyín hmm. fún birthday tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo yín pẹ́pẹ́ tẹ́ ẹ máa dàgbà ẹ máa dùgbò gbogbo ọlẹ́wọ̀n la bá pàdé lórí bó ṣe lọ. entertainment torí pé báwa ṣe wà a ò nìkan ṣọ̀tá òjò ni wá torí pé ẹni ìjírí lèje máa ń pa bó ṣe wà nìyẹn ṣùgbọ́n jẹ́ kí n bá tún bá kí gbogbo wa pé ẹ má gbàgbé bá ṣe ń fà yín létí là ń jẹ́ kó máa yé yín pé a ò fẹ́ kí ẹnikẹ́ni kí wọ́n kọ̀ kankan àbí kí wọ́n sọ kankan tí ò dáa nípa yín ẹ ti dìyà ọmọ ẹ ti dẹni tí wọ́n ń gbé lẹ́yàwó ẹ ti hmm. dẹni tí ó lọ́kọ tó níyàwó tó láyà nílé ẹjọ́ torí tọlọ́run àwọn ọbẹ̀ tó bá kù díẹ̀ kù díẹ̀ sí àbí bí kìkì ló ní mo sọ. kí wọ́n ṣe kí ni. wọ́n tún ṣe ni hmm, hmm, wọ́n tún bẹ̀ ṣe àwọn tí ẹ gbọ́dọ̀ bá ń bí nǹkan bàjẹ́ mọ́ torí wọ́n ti ń wùwà gbogbo èèyàn ti ń wùwà pé èèyàn èèyàn dáadáa ni wá orúkọ òde gbọ́dọ̀ bàjẹ́ torí wọ́n ti túnṣe ọ̀rẹ́dì ọlọ́run ti túnṣe ipò ayọ̀ ni ah, gbogbo wa wà àbùrọ̀ tó bàjẹ́ mọ́. Hmm. mo gbà aládùúrà kó gbowó ní dẹni ilẹ̀ kó òjijì wà ní tọ́sí gbogbo wa láṣẹ ìdùnnú àmín àmín entertainment industry a ní sìnkú ara wa o torí pé entertainment bó ṣe lọ entertainment la wà yìí láṣẹ Elédùmarè a máa máa ṣílé a máa máa bímọ a máa máa gbéyàwó a máa rọkọ̀ tuntun a máa rọkọ̀ tuntun a hmm. máa lọ lóyìnbó a hmm. máa máa ṣe nǹkan a máa máa ṣí iléeṣẹ́ ńláńlá fúnra wa ni láṣẹ bó ṣe entertainment ẹ má gbàgbé pé tẹ́ bá fẹ́ polówó ọjà wa darapọ̀ mọ́ wa kẹ́ wo àwọn nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yìí yìí kẹ́ pe àwọn nọ́mbà yẹn tí ká fi tiwa ká fi gbé ti yín lárugẹ kẹ́yìn náà fi ti yín ká fi gbé tiwa lárugẹ lórí ètò bó ṣe entertainment nílé iṣẹ́ Orísun channel one sixty eight la kalẹ̀ sí ẹ wá bá wa dòwò àṣejẹrẹ pọ̀ àbí kẹ́ pè wá lórí nọ́mbà tó ń lọ lójú àmóhùnmáwòrán yìí ẹ lè kàn sí wa lórí twitter and wa ẹ má gbàgbé twitter and iléeṣẹ́ orísun tv ẹ kàn sí wa at orísun tv lórí instagram at orísun tv lórí facebook at orísun tv lórí instagram àti lórí facebook bákan náà ẹ lè kàn sí wa lórí facebook ẹ má dẹ̀ gbàgbé tẹ́ bá fẹ́ kàn sáwa náà ẹ fọ́lọ̀ yèyé abídèmí olúkòwò lórí instagram lórí facebook ẹ fọ́lò yèyé àbídèmí olùkóewu lórí facebook kẹjọ rẹ mi kájọ dọ̀rẹ́ pọ̀ àbí mc biggy. matthew bolodioku mc biggy lórí instagram matthew bolodioku mc biggy lórí facebook.